ní tó twelve òru. ah òun fucking crazy ni. what are you talking about. àwọn wàhálà ẹ̀ ti ni mo ní pé kó a are you okay. would you would you I don't know if you want to walk out of this place naked or clothed get out of this place now. kí ni mo ṣe òjò rọ̀ òjò pa mí má ṣe pọ̀rẹ́ mi òjò pa mí má ṣe pọ̀rẹ́ mi. sì sí ìrìn báyìí o ó ti yọ wọlé ọjọ́ ọlá pé àtò ah, ọlọ́run bá sọ rẹ sọ o ọlọ́run bá pamọ́ o ó ti yọ wọlé àtò ah, ìrìn báyìí. ọjọ́ lápé wálé lánàá ni ò sọ fún mi kò tiẹ̀ yọ sí mi rárá kí ni í ṣe ọmọ yìí ọ̀rọ̀jọ́ lápé ìmọ̀sù ni o ojú ẹ̀gbẹ́ ẹ̀ ni ọlọ lánàá ọwọ́ adé kò lè yọjú. Hmm, ilẹ̀ ti ṣú nígbà tó ń dé ni ojú oorun ganan ti pè mí kí n wá ṣí géètì tí mo ti ṣí géètì fún mi. irú ni báwọn ọ̀dà ah, ah. máa bá àǹtí ẹ̀ sọ̀rọ̀ kọ́dà. àǹtí bíi ti bá wò Mami, hmm? ẹni kọ́ lẹ bí lady yìí o, ah. tẹ́nàntì yín lásán ni o. Ó ṣe wá le tó tó báyìí, tó pé ṣé ó kàn bọ́ sí pé kọ́kàn pé ìpọ́n ti délé ni. Èmi gan tí mo jọ́mọ yín gan ẹ̀wọ̀n kókó mọ́ mi tó lè, ó ṣe wá. Lẹ́nu ẹ̀, ọmọ mi ni yín, èmi mo bí wọ, èmi mo bí òun èmi mọ bí yín. mami hmm? ìyá ẹgbẹ́ ó mọ iye ọmọ tó bí ẹfẹ́ nílé nílé ìjọ ṣáyé ẹ̀. Hmm. lẹ́nu ẹ̀. mama ìyá ẹlẹ́yàmẹ̀yà mo rí kan sí o ọ̀dà èmi mo bí o èmi mo bójú ọlá pé èmi mo bí wọ èmi mo bí ẹ̀mọ́ ìyá. big mummy ẹ má bínú pé mo wọlé mi sọ fún yín bọ alẹ́ àná tí mo wọlé ẹ ti sùn mo ò dé fẹ́ disturb mi mo ṣe wọlé wá sùn pé tó bá di àárẹ̀ àmárẹ́ra. mo rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni wàá ṣe ọ́ tó gojú ẹ̀ pọn báyìí nǹkan ń ṣe ọ́. kò sí nǹkan kan ìwọ tó ń fọkàn yìí tó bá dé sọ fún mi. ó yẹ kó o mọ̀ pé ìrírí ni wọ́n ń pè lágbà tó bá ṣẹlẹ̀ sí ọ ni kó wí fún mi ọmọ mi ń jà èmi náà sì ti mú ọ bí ọmọ ṣàlàyé fún mi àfi tó jẹ́wọ́ ló kù nǹkan ṣe ọ níwọ̀ tí mò ń wò yìí sọ fún mi. Eh? lóòótọ́ mo sọ fún yín pé mo ti ríṣẹ́. bẹ́ẹ̀ ni. àmọ́ mi ò sọ bí tí mo ti ríṣẹ́ náà fún yín bí mo mi ó ti pẹ́ tí mo ti sọ mí ti application sí iléeṣẹ́ yẹn kó tó di pé wọ́n pè mí kí wá ṣe interview. Good morning. Good morning, madam. Good morning, ma'am. Yes, ma'am. Please, how may I help you, ma'am? Yes, I'm here for the interview. Oh, oh, okay. You're welcome, ma'am. Sorry, are you Mrs. Ojolakwe Williams? That's my name. Oh, you're welcome, ma'am. The MD has been expecting you. Just go straight. The first office by your right. That's the MD office. Thank you so you're much. You're welcome, ma'am. Very pretty, ma'am. Thank you. <laughs> sorry. I think I'm in the wrong office. Oh, you want to run away as usual, right? Huh? Wrong office, no, no. Mi ò mọ̀ pé wọ́n one, MD tí wọ́n ń sọ. Tí n bá apply. I'm sorry, I'm just letting you. Wọ́n sọ bẹ́ẹ̀ náà, wọ́n ní tí wọ́n bá ṣe rẹ̀. Ara kì yóò yọ. Mi ò fẹ́ wàhálà ẹ̀ òde <laughs> Anyways, I've checked your CV and. I realize that you are qualified for the job. I'm sorry, I cannot work with you. I won't force you, but then think about the juicy salary and the allowance. It's your choice to make at the end of the day. Think about it. Hmm? Hmm. mi ò ní choice mo gba iṣẹ́ torí owó tabua tó wà nínú ẹ̀ àti torí bùkátà ọrùn mi àkíyèsí tí mo kàn ṣe ni wípé ojú adéwálé kò kúrò lára mi níṣe ló máa ń fojú bá mi rìn ní gbogbo ìgbà tá a bá ti rìnà pàdé. ó ṣáà Yeah, this looks good. I have uh, mo ti sọ fún ẹ, I mean, punctuations all matters gan naa wọn. I'm sure pé ẹ̀yin need soft copy àwọn. Bẹ́ẹ̀ ni ṣe Okay, good. Um, well, oh, but in all, this is very nice. Trust me, you've done something something impressive here. Okay, okay. Um, okay. On this note, um, Ola, you have to dress properly and uh, make plans because Tabati Crony meeting town lawyer. We are heading for the other meeting where we're going to be defending the contract at the to reduce distance. You understand what I mean? So you can keep this. Mm -hmm. And did I mention that she looked good? Thank you, sir. Yeah, yeah. this is what I'm talking about. See, it's very obvious that this contract is ours. Cheers. It is glaring with the look of things, sir. wípé proposal wa jẹ wọn. jù. torí ẹ̀ lọ ṣe fún wa ní standing ovation i'm telling you you know cheers. look at this look at this fool Idiots. Don't ń me to do Me. ni. aso yeah. sà ẹ má worry? ara yín àwa ti gun òkè odò kí afárá tó dá mm. like bẹ́ẹ̀ ṣe máa So the contrast is ours. I'm telling you. I am telling you. Fine. On this note, I mean, what about dinner for 8 o'clock? I mean, let's do dinner. Dinner. Yeah, I mean, the simplest attitude breakfast. Let's do dinner for 8 o'clock. Let's celebrate, you know what I'm saying? Mm? Okay, sir. Yeah, all work and not play, you know? I'm so sorry, I came late. Oh, you arrived a little earlier, right? Yeah. It's okay. Um, well, your concert will be by now. Anyways, it's a specialty anyways that will, that will come around, yeah. Um, you know, I've never stopped loving you, right? Not even for a day then got a shape down. What do my left I mean, you just left like that. I didn't see you again. There was no way to contact you. I did what was necessary for you to. Oh, what was necessary for you was to collect money from my dad to leave me. Leave me? Tell Tear you. He just disappeared just like that. And you think you don't owe me an explanation? Mi rò pé mo wò well explanation. Hmm. Dáàdì ẹ ló yẹ kó béèrè lọ́wọ́ wọn pé kí pay me off. Dáàdì dáàdì dáàdì. Anyways, but I like to play the air. I mean, only ní kankan tí ó yẹ like láti béèrè and I would want you to be very sincere with me. I want you to be very honest with me. ṣé o ò nífẹ̀ẹ́ mi rárá tẹ́lẹ̀ ni àbí o kàn tàn mí láti bẹ̀rẹ̀? I've never stopped loving you. I love you then. I love you now. And I will continue to love you. I love you forever. love for you is endless. I will keep loving you come rain, come sunshine. You will always be my baby. Yeah. <laughs> ṣe sùúrù gbọ́n tó sọ kalẹ̀ yóò ti tẹ̀kùn ṣé bí wà tẹ́tẹ́ ìjọ fẹ́ra yín rí ẹ tún rí ayé yín padà bí ẹ fi àdá gbé tòrò sí ẹ tún rí padà yín kọ̀ tẹ̀kùn. bí ìgbọ́n mi kò lè yé yín adéwálé gbé san lára mi tó wọ́n lé mi dànù bí ajá. kò yẹ kó rí bẹ́ẹ̀ ojú tó ti mọni kò lè yí ni kó lóun ọ̀ mọni mọ́ ilé síta bò ó bò ló ṣe jẹ́. irú lòun tẹ̀rí àfihàn tó dókè mẹ́sì tí wọ́n pè lè gbọ́ ẹsẹ̀ mi wọlé gbúrúgbúrú nígbà tàbí wọ́n lè bá mi lájọṣepọ̀ tó tó wá lé mi dànù bí a ṣe wú. Hmm. ọtẹkùn lóòótọ́ mi ò mọ̀ pé tó ń gbìyànjú àti sọ fún mi nù ẹjọ́ ìsí ìṣẹ́jú ẹni ká mọ́ mọ̀ dáyà kí ni ìwọ ṣe fún un gan-an tó fi lù ọ́ tó wá lé ọ dáàtà. dáàdi èpè mi yóò fẹ́. ẹ kí ni ìtumọ̀ náà. ìtumọ̀ ẹ̀ ni pé bàbá ẹ̀ ní kì í bínú sọ́mọ òun wípé òun ò fẹ́ mí ṣàkà ní ọmọ òun rárá ó dé fún mi lówó yẹn mo dé gbà. ìwọ náà sì gbà kọ yí ọ gbàá bàbá má ti gbà á. bí mo ní tèmi yé mi tèmi yé mi ẹni tá a fẹ́ lu tó ń darí ìjọ tó bá kọrin náà tó ta ló fẹ́ bá jò sí níwọ̀n ìgbà tí dáàdi wálé bá ṣì wà láyé wọn lè gbà kí n fi ọmọ wọn láéláé èmi kékeré nífẹ̀ẹ́ kò fún ọ̀nà méjì torí ẹ̀ ni mo ṣe gba owó yẹn course mi ò lé anybody àfọlọ́wọ́ ọba mo ṣe ní láti gba owó yẹn. Òtò èyí náà ló dídùn fan, káàkọ́ ní káà dídùn fan, á ò ra dídùn lọ́rùn dídùn, ṣùgbọ́n ọlọ́run sì tiẹ̀ kọkẹrẹ balẹ̀ kò sí nǹkan kan dákun dákun fún un dákun dákun. fọkàn sí I náà ti tì fún tó bọ́ Oh, Ring now. Ring. I do to pick your call now. àbí báwo ni bàbá ṣe máa máa pe ọmọ lórí fóònù tí ò dẹ̀ ní pick call ẹ̀ ah, ọlọ́run má tiẹ̀ jẹ́ kára burú kó jẹ́ nǹkan míì lè hàn pé fún. it's ringing the boy is not picking man god pick your call. adéwálé máa ń wá bínú mi o pick this call now. Hello, Romola. Hello, Daddy. Now, mo ti ń pe Adéwálé látàárọ̀ tí ò pick call ẹ̀. Meanwhile, phone yẹn ń ring, ó mọ̀ ọmọ máa pick me. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ ń Okay, Daddy. I'll call him and get back to you immediately. Thank you. Yes, Daddy. But kí ló máa ń ṣàwọn people yìí náà? Eh? Ah. This minute, they are friends. The next minute, they are foes. I don't understand. me pick this call. But this is so, so like him. Don't want daddy bá in ń ṣe bá tiẹ̀ gbé to me to save my worries. Adewale, what is your problem? What exactly is your problem? Kí you dé tó call me? I called you, you did not pick my call. Why? Good morning, darling. What is good about this morning? Adewale, what is good about this morning? Why aren't you in the office? Why? I am your father. I remain your father, however old you are. Whatever your age, I am still your father, okay? What is your problem? What exactly is your problem? Yes! Yes! Yes! Talk to him. Talk to me. It took me years to get that company erected, and I wouldn't have you. You, you small boy here, to, to, to, to put that thing in jeopardy. No, you wouldn't jeopardize all my effort. Um, why are you doing this now? Why you saying Shibai now? Eh? you saying Shibai? You know I don't like. I, I can't stand you at Daddy Maja all the time. If I, it's not. It's not LD. Please tell him to leave. What? Leave! I built this house for you. Can't leave. You don't tell me to leave. Will you stop it? Can I share now? Can I share? Ah, Alibes Oroni. Um, Daddy, no. Yes trapped in Larry Don't even talk about it. Don't think about it. Don't even tell me to go. I'm not telling you. You don't tell me to go. I'm not telling you to go, Mukwan. If we are killing right? No! Rod. Stop it! What's wrong with you? Ah, look here now. Adiwale, sure the Lebanese also could satisfy you. That's swear, I hate the fact that I was right about her. who was right about who. olójú kòkòrò olè tí chief adétòrò pé yẹn gangan náà ni. ta ni. of course. ojúọlápẹ ìgbélé tí ó rìn padì. actually employed her. you you what. how could you. What ti máa ṣe lóko okay what if today dáàdi bá rìn kọ̀ọ̀sẹ̀ bá lọ́fíìsì. how do you explain that. <laughs> like i care really. Oh, please, please, I beg of you. Enough of this daddy, daddy, daddy, daddy, daddy. I am no longer a small boy. I need to live my own life. Till ọjọ́ lápẹ́ fúnra rẹ̀ bá lè fún cogent reason so fishing, ṣe nǹkan I swear down I will face daddy and I will tell him anything of fẹ́ fẹ́ It's either yes or yes. But guess what? She did it again. God damn it. What did she do again? She she ẹ ẹ mọ̀ kan tó ṣe the last time, right? of course ah, ah. gbogbo owó lọ́wọ́ dáàdì dáàdì ló mú yẹ. ok ojú ọlá pé gba owó ní ọwọ́ dáàdì. yes that was what daddy told us we've now heard our own side of the story. she has confirmed it to me ó sọ fún mi pé òun gba owó lọ́wọ́ dáàdì náà eléyìí tó tún ṣẹlẹ̀ yìí ó tún ṣe ojú mi kòrókòrò. Ah, kí ló tún ṣẹlẹ̀. do you know that i was eager to reconcile with ojú ọlá pé mo dey arrange for dinner between the both of us. More arranged for special table. When I was even going that day, I went with a ring because I wanted to propose to her. ó ti àyè jẹ́ kí n mú yàn. Um, jọ ṣé ó ní gbà lọ sí restaurant yẹn mi prefer láti gbà bíbá. kí ló dé tàbí gbà bíbá. no no no problem i mean mo kàn i just personal reasons mo kàn fẹ́ explore kí n kàn mọ nook and crannies you know <laughs> i mean. ó yé mi ẹ̀yin wà tí mo lè mú yín gbà tí ẹ bá fẹ́ gba ibi wa. bẹ́tà ẹ jẹ́ ká lọ. a ṣe ìjà mi kò lè rárá. I was shocked. Yeah, the same person tí mo fi hàn lọ́sàn-án tó sọ pé pé òun mọ̀ the same person tí mo rí pẹ̀lú. Now you tell me, kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín? Báwo ló ṣe fẹ́ pín ìtàn màálù àbí ìtàn ẹlẹ́dẹ̀ tí ó máa fi kan lè mọ́mù? You tell me, kí nìkan tí wọn kí nìkan tó fẹ́ máa ṣe ju pé she actually sold out the concept of the company to that idiot tó dẹ̀ mọ́ padà jọ ń do contract. Kid bro, you can't be too sure. <coughs> I can't be too sure. Kí lọ́jọ́ ń ṣe papọ̀? No, you tell me. Ọjà kí ni ojú ọlá pé ń tà tí idiot yẹn fi ń fún lówó? Obviously, ojú ọlá pé òun ò ju owó lọ. Kò sọ̀rọ̀ fẹ̀ rárá lọ́rọ̀ ẹ̀. Ṣé o ti pe o sọ nǹkan tó ṣe fún? Àgbẹ̀ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ìtumọ̀ bá sọ̀rọ̀. I really do not have anything to say to her. Mo ti make up mind mi wípé mi máa ṣe kí n máa gba ẹ̀san. And that's the major reason why I chased her away. Then you should be glad. I should be glad. Yeah. I swear now, I, I, I don't even know why I miss her. I swear. It's just painful that Daddy was right about her. She's a freaking gold digger. Damn! What, what is wrong with you? No, what is wrong with you? Yeah. You better get your act together kí ah why are you doing this to yourself báwo ló ṣe ń ṣe ra ẹ báyìí ah wọ́n ní kò jẹ́ oléegun ni wọ́n ní kò sọnù ó ní ẹran díẹ̀ wà ń bẹ̀ you don't even know what you want ah ojú màlẹ́ ẹ̀gọ́ kò kó lọ́tí you are here you are there you can't be lukewarm my dear is it that you are hot or you are cold yes. ó ṣá kéke mo mú rẹ gbọ́n fọ́ mo dàgbàdà mo mú rẹ dàpẹ́ ọ̀pẹ́ aṣọ wo tún leléyìí. àwọn aṣọ tí a máa mú leléyìí mo ní kí wá fi hàn yín bóyá lè la máa mú ni o àbílẹ̀ òfin tá a máa lọ sí leléyìí gèlè yìí for this one. àwọn ta ló mì. aṣọ táwọn yín lọ mi mú ni. àwọn ìyọkọ ẹ ọlọ́run ò ní jẹ́ kí n ṣe ọ̀dọ̀ ọmọ tèmi láti máa rí irú ẹ̀. kí ló ṣàṣọ aṣọ yìí fún ìnà mọ́mí ẹ wo kò sí nǹkan tó ṣe. kí ló ń ṣe ẹ kí ló fà inú ilé ní n tó dàbí tẹlẹwédú eléyìí ò fáyìn o ò jẹ́ kí n sọ fún ẹ tí èmi àti ọ̀rẹ́ mi tá a bá lọ síkù tá a bá máa lọ mú aṣọ wà á rírun nǹkan tá a máa mú. ọmọ mi mi ò fẹ́ yín fún wàhálà mi ì fẹ́ yín fún wàhálà aṣọ ló ti mú yìí kẹ́kọ̀ọ́ píìkì yìí tẹ láìf nínú ẹ̀ ni. alẹ́ mi ò fẹ́ wọn ń farí lẹ́yìn olórí èmi lọmọ mi ń ṣèyàwó jẹ́ kí n ṣe wàhálà tèmi mi bá dé èkó yẹn tá a bá fi padà dé wàá rí irú aṣọ tá a máa ẹ̀wọ̀ apá ẹ̀. ẹ wá máa rin inú oòrùn káàkiri ẹ máa ṣe wàhálà. kò sí wàhálà jẹ́ àṣe wàhálà èmi mo lára mi tí mo fi ń rìn kiri lóòrùn ah, èmi eh. dẹ̀ ni mo ní ọjọ́ ẹ̀yẹ so mo gbọ́dọ̀ rìn kiri <laughs> tí a bá mú aṣọ báyìí tá a bá dé tọ́n bá rí wa ń bi ìnáwó á mọ̀ pé yẹ̀sà àwọn ìyá ìyàwó lélẹ̀ wọ́n yàtọ̀. tẹ́tẹ́yìn bá tún máa ṣọ àtúrà yìí aṣáwá di mélòó. kò sí tó kàn mí èèyàn máa ṣọ sixteen o lọ pàtí olówó rí ni. tó máa rí gbogbo èèyàn tó máa máa ṣọ lóríṣiríṣi bọ́wọ́ ẹ bá ṣe lè tó ni o ṣe máa wọṣọ tó bẹ́ẹ̀ ni Oh, mo ti gbọ́ o ẹja rí ìtẹ́yìn náà bá máa mú wá. ó mo ti gbọ́. no problem o. àpò ìyá ṣe kì í ṣe àjíjọ lọ. mo jẹ́rìí yín. Ah. mi ò ṣáà lẹ́ẹ̀kì ń dùn ẹ́ make sense bẹ́ẹ̀ ṣe yìí náà ẹ ṣáà ń káriwo ní ń káriwo ní látàárọ̀ eh? ọkọ lóko yìí náà àwọn ọlọ́kọ lóko yìí àwọn Yorùbá dẹ̀ sọ pé tẹ́sí bá da nìyẹn máa tún gùn ní so what, what's this. ẹ̀yin eh, wẹ́n máa ń fò láǹdì mi ah, ẹ kàn fún àìsàn ẹ̀ ìjára yín ẹ̀ eh, ẹ̀ ìjà o. seriously. I don't go to tí mo ṣe máa ń school every weekend tí mo máa wá wò yín lẹ now now now see the mood see see see see, see what you are doing to yourself what, what, what's this now. know me too. ó mọ̀ pé kò easy mo máa be cooler. Mm, just please let it go this guy we even talking about is not kí ni bàbá kí ni what's what's special about him he's not even good like that he's just there. so what was the point. inú mi dùn kò ṣe gan-an ẹ ti lọ. smile just move on it's not the end of the world. ẹ dákun ta ni ọ̀tún gúùdù o. mami àwọn ọmọge ló ń sọ̀rọ̀ rárúgbó kọ́là ń sọ bá yín sọ̀rọ̀. ẹ ẹ bá mi sọ̀rọ̀ ẹsẹ̀ ẹnu pẹlẹbẹ bí ẹnu yẹn já yẹn já ẹ dákun mo fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọ̀rẹ́ mi o bá mójútó tí mo gbé kaná kò gbọ́dọ̀ jóná o ọkàbùkù ní sọ bá jóná o wọ gan dára nù má jẹ́ kọ́pọ̀lọ́ tí ọ̀lẹ́ ní ọ̀sẹ̀ gírì sí ọ̀la dára ẹnu tó jókòó sójú kan náà dára nù wọ́n bọ̀ wọn ò ní pẹ́ dé. ẹ má pè mami ẹ sìn. wọ́n wá ti fẹ́ jáde ní wọ́n máa gbó oúnjẹ kan náà wà láà máa dúró wò tán. So please just let it go please it's okay. bó ṣe bá mi sọ̀rọ̀ mo ti gbé kúrò lọ́kàn ṣùgbọ́n kókó yìí zì bọ́ máa gbé kó Then there is this guy I would love to introduce to you. Olùdàpọ̀ tí. Inú mi dùn. Mọ́mí ni kò bá àwọn oúnjẹ táwọn sí kó má lọ jóná lọ́wọ́. Ṣùgbọ́n kì í jẹ́ ká sọ̀rọ̀ ìdí ká sọ̀rọ̀ ká yẹ kù yìí. Máa fojú jọ̀rẹ́ o, gbọ́n ọ̀tá ni wọ́n jẹ́. ṣé kì í ṣe nọ́mbà bíi. mi ò ní nọ́mbà. ilé ìyá ilé rẹ̀ kó o pé lọ́pṣẹ̀s o nígbà pé ó ní bọ́ngálò ní nọ́mbà thirty four ilé yóò ní nọ́mbà. ẹgbẹ́ iwájú sí mi. ẹ̀ẹ́n báka tún wo wájú èmi sọ ìwọ̀n pé bóyá ibi ilé tí wọn ò kùn nígbà tó ní. kò síyàn tó lè gbé ni. ìjà wo wájú ló ń gbà yẹn. irú wọn ò yẹ lóde o bẹ́ẹ̀ bá rí wọn ẹ yẹra fún wọn irú wọn ò yẹ lóde o bẹ́ẹ̀ bá rí wọn ẹ ṣọ́ra fún wọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni wọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni wọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ojú ọ̀la pé báwo ni. i'm fine ma. my friend. jẹ́rọ́lá. dídé dídé dídé ọ̀rẹ́ mi bó ló ti ń bọ̀. mo lọ ra nǹkan ni mò ń lọ sílé ni mà. really. ibi ló ń gbé. bẹ́ẹ̀ni ẹ ti kọjá ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ nọ́mbà six ní ọ̀dọ̀ mi. nọ́mbà thirty four làwa ń lọ ọ̀dọ̀ yẹlẹrọ. ok ọ̀dọ̀ yẹlẹrọ a máa ń lọ tá ń bẹ ìsàlẹ̀ ń bẹ yẹn ni. ó dáa nọ́mbà six ló pọ̀ dọ́ ẹ tàbá ti ń bọ̀ látọ̀dọ̀ yẹlẹrọ à ń bọ̀ wá báyìí. yes ma. I've missed you baby. same here darling I've missed you too gbogbo oúnjẹ ni kò sì sílẹ̀ o. o oh, trust and tó dé má wọrí jẹ́ kí n máa lọlé ọ̀rọ̀ ìdàlẹ́ náà pẹ́. see you soon. àlòjù láàrí <laughs> àgbàlá ńlá lè fún mi o. nice ah. place. Wow. Mo ṣọ́ọ̀kù oúnjẹ ti rẹ́dí o. Ah, ah, Ó ga, imú wa ti lọ sí ìjà máa yẹ mọ́mì. Àbẹ́ máa pa sílẹ̀. Hmm? ó ti dé sẹ̀rẹ́ ló ti ń ti pàràpàpà ẹ́ ó ti ń bọ̀ ọ́nù yàrá jẹ́ ká bẹ̀rẹ̀ fún acting náà. ní ká gbọ́ ẹ tó bá ọmọ ọlọ́ìbùkún yẹn rẹ̀ mi nà mí mi pò káká mi mi pa ẹ̀mí ẹ̀jọ̀ àjẹni ìní wojú ka ìyàwó jẹ ìfẹ́ pẹ̀lú ẹ̀. mi kò lè jẹ àkókò tá a yan náà tún kú ìṣe. ẹ pèsè. my darling how are you. ah ọmọdé ajá báwo ni ọkọ mi pẹ̀lẹ́ káàbọ̀. àti ta ni mo ti ń gbọ́ ariwo kí ló ṣẹlẹ̀ mà. ó gbàriwo ọmọ ẹ̀ ti lóyún. kò sì sọ. mọ̀mí kò lóyún jẹ́rọ ló lóyún. ṣé ẹ̀rí ló fi ń rí ọmọ tó jẹ́ pé kinní tó fi ń wò tọ̀ tó ń fi gi sínú ẹ̀ tó fi ń mọ̀ bẹ́ẹ̀ èèyàn lóyún ó ní mo lọ fúngbà tí tí mo ṣe ń ṣe ó ti lóyún. jẹ́jẹ́. Yeah ó pọ̀ nǹkan tí mo mi sọ náà ń gbó olóyún. yes confirm i'm pregnant olóyún ṣọmọdé ni mí ni. dàkọ́ ó ti lóyún. ọ̀rọ̀ ah, ẹ̀ kí wọ́n nǹkan àtòjọ ẹ̀ bá tó mú ẹ̀ wò tó ń pariwo tó ń pariwo bá tí n bá tẹ̀ fún yíyún ṣé mọ̀ burúkú ọmọ kékeré rà ní mi náà mi kì í tẹ̀ mọ̀ kékeré. lẹ́gbẹ̀ẹ́ náà nànà òyàdé bẹ́ èmi pa ìwo máa pò nídọ́ ìtàmọ́lá sí ò lẹ́gbẹ̀ẹ́ tọ́ ọmọ àlè játijàti pẹ̀lẹ́jà mi ìbínú tí wọ́n jàre. ó lẹ́ẹ̀kan ó tí mi ṣe fún ẹ oníranú ọmọ gbogbo ń sunú lẹ́ẹ̀kára ìsìn ń tà mí jẹ ń tà mí jẹ ń tà mí jẹ. jẹrọlá yes darling ṣé lóòótọ́ ló lóyún irú bèrè ò ní ẹ it's written all over me i'm pregnant. so you don't have to ask me. ikọ́ tó kàn yìí nílé ni pé àjọ wà nílé yìí ni àjọ ń sùn àjọ ń jí. o ò dé sọ fún mi pé o cos mi ò ní intention àti keep ẹ mi ti wá mú mímọ́ mi ṣe mú ó dà ń kọ́ láàjì cos kò yé mi. ṣé kò ṣe pé nǹkan tó ń sọ fún mi kò fẹ́ ṣẹ́yìn. ṣo ní láti láòdẹ ní ṣó jẹ́ tuntun mi. but dúró ṣẹ́ni tó lóyún yẹn fún ṣó worse débi pé o ò lè keep oyún yẹn ni. Me, mọ bí mo ṣe explain for mommy. i don't even know where to start from. torí pé èèyàn tí mo lóyún fún yìí òun àti dáàdi ata àtọ́jú ni wọ́n ní LCDA ojoojúmọ́ báyìí lọ́ọ́ máa fi ń so i don't even know how to start i'm just confused. ṣáàdúgbò we ló ń tàn gbé ni. ọmọ chief adétòrò ni. chief adétòrò. yes. ṣé kìí ṣe adéwálé. Mm ṣé chief ní ọmọkùnrin míì yàtọ̀ sí adéwálé ni adéwálé ni mo ń sọ̀rọ̀ of course ó ní mo lóyún fún. fine mo mọ̀ pé o mọ̀ ṣùgbọ́n ṣe close ni are you well connected? mama ìjọ torí tọ́lọ́mù tí mo fẹ́ kẹ́ bá mi dojú ọ̀la a ti ṣẹlẹ́dẹ̀ kò foríjì wá báyìí ní ìdí tí mo ṣe wá dojú. mọ́mì ìdẹ́jọ́ ìdẹ́jọ́ mọ́mì ò ṣẹ̀ mí olóore mi lẹ jẹ́ ẹ mọyẹ tó ṣu mí ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ nígbà tójú ń pọ́n mi ẹ ṣàánú mi mọ́mì èmi ni máa bẹ́yìn pé kẹ́ má bínú pé mo kúrò lè láì sọ fún yín èmi ni máa bẹ́yìn lójú. àwọn ẹni tó má bínú ìbínú ọkọ mi gbọ́dọ̀ kúnlẹ̀ fún ìbínú ojú ọlá pé gẹ́gẹ́ bí mọ́mì ṣe sọ àwa láṣẹ òṣẹ̀ wa òṣẹ̀ wa your disappearance in the house òṣẹ̀yìn mi àti mọ́mì how mọ́mì ló wà in the best position to explain. ẹ ní sùúrù tí àrí gbogbo tẹ̀sán pátápátá kò yé mi o ẹ ṣẹ̀ṣẹ̀ dàálẹ̀ kẹ wàá tún sà ẹ jẹ́ kọ́rọ̀ òun yé mi. ẹ wò ọlọ́run ò ní jẹ́ ká ti rówó rí ká má wàá rówó mọ́. àmín. ní gbogbo ìgbà yẹn tójú owó ń pọ́n mi tọ́mọ mi fẹ́ ṣe project ẹ̀ tí mo wò jẹ́ ẹ̀rọ lábàáyé máa máa wẹ̀kún mi lu lórí burúkú olówó gbòyè tó ń ṣílẹ̀kùn fólè ló bá kó wá ẹ yọ wá. ẹ̀yin náà wà ah. ẹ̀ẹ́dí àríra bẹ́ẹ̀ ni o ṣé o sì ṣá. kò sí kó má bàa sí náà kó má bọ̀. tó já sí bẹ́ẹ̀ ṣe fẹ́ mm, máa kóra yín bọ̀ ń ẹ ká sọ ọ́ ẹ pẹ̀lẹ́ sá o. yes ma. ẹ kí la lè fi ràn yín lọ́wọ́. ẹ mo mọ̀ pé ẹ mọ̀ mí dáadáa èmi náà dẹ̀ mọ̀ yín a kì í ṣe àjèjì ara wa. <laughs> bẹ́ẹ̀ ni ojú tí ẹlẹ́yìn ẹ̀ṣà ìmọ̀ fólóko àti pé hmm, olówó jásíkò tó bá jásí kegele èyí táwa ìbá ń jẹ lọ́wọ́ ẹ̀ ni o èyí táwa bá jẹ lọ́wọ́ ẹ̀ bóun kó wà lórí pókítì báyìí kíyẹn yẹ̀ wọlé lọ kó lọ bá wọn dín kó ká wá o. Oh. <laughs> yes mi ò ṣe mistake láti tọ̀ yín wá pé <laughs> ẹ̀yin ní fẹ́ gbé iṣẹ́ ti fẹ́ ṣe yìí fún torí nǹkan tí mo bá lẹ́nu yìí irú ẹ̀yin báyìí lẹ lè ṣiṣẹ́ yẹn. mi ò ṣe ìyáàna tó ń supply kọnkéré àti yẹ̀pẹ̀. irọ́ no kò dìgbà tẹ́ bá ń ṣe contractor abẹ́ ń mú kọnkéré kẹ́ tó lè ṣe irú iṣẹ́ tí èmi fi wá gbé fún yín. ẹ ọmọbìnrin kan ni mo ṣèwádìí tán ní ibí báyìí ni ó ń gbé. ṣé ìṣèjẹ́ ìrànlá mi no no no no General, ọlá kan jẹ́ ọlá àbí ojú ọlá pé. yes ojú ọlá pé ni eh, wọ́n ti jẹ́ kí n mọ̀ pé kì í ṣe ọmọ yín but ó máa ń wá síbí báyìí láti wá lo holiday pẹ̀lú ọmọ yín ni. Ah! ẹ̀yin máa ń gbẹ́lẹ̀ o eh. láì ṣe máa là. Eh, ìwádìí mi múná dóko gan-an nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ṣé rí ọmọ tá à ń sọ ojú ọlápẹ́ yẹn ó ti súnmọ́ ọmọ mi jù tipẹ́tipẹ́ and relationship yẹn mi ò like ẹ̀ torí pé ó ń distract ọmọ mi mo wá fẹ́ kẹ́ bá mi ṣe kẹ́ bá mi separate wọn. n tó ṣẹlẹ̀ ni pé mi ń ṣàfà lèmi tí wọ́n bá yín separate wọn àmọ́ tí ẹnu yín bọ́lọ̀ ṣe ká yín tó tí ẹnu yín bá ká ọmọ yín kò di dandan kẹ́ wá gbèrú iṣẹ́ ìfẹ́ mi kékeré máa bá yín separate wọn ọmọ tẹ̀yìn ni kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ mú díẹ̀ jókòó sínú ilé yìí á dẹ̀ gbọ́ràn. madam kò easy bẹ́ẹ̀ yẹn ni ká ló easy ni fún ara mi máa ṣiṣẹ́ yẹn èmi mọ̀ pé irú ẹ̀yìn báyìí lẹ lè ṣiṣẹ́ yìí tó dẹ̀ lèmi náà ṣe pèpè àjẹkì wa madam torí mo mọ̀ pé ẹ máa ṣe. wọ́n dìlọ ẹ́ ẹ rọra o máa ṣe ẹ ṣe. Ah, ah. mo ti ń ṣe báyìí báyìí báyìí báyìí. ayé o nùkẹ́ ẹjọ́ ọ̀la pé vàáfìyà èèyàn lè pọ̀ máa pò ní dán máa pò kẹ́kẹ́kẹ́kẹ́ kálákù wèrè. excuse me. Hmm? kí ni ìtumọ̀ yẹn. Baba na. ẹ ò gbọ́ nǹkan tí mò ń sọ mọ́. gbogbo ń tẹ́sán ẹ mi ò gbọ́. ẹ gbọ́. mi ò gbọ́ rárá. ìwọ tẹ ẹ gbé gan ó tẹ ẹ gbélé mi lọ́wọ́ ó ti pa wọ́n mi dà ó ti da eré mi rú pàpà. mò ń ṣàlàyé pé eh. tíjú la pé tó wá wọlé sí i. Eh. ikú ló wọlé mi na na na na mi si nà pa mi sì kókó ẹ̀ mọ́lẹ̀ mi gbèsè nà ọ̀nà yín mi bo eh mi bo rara rárá. ṣé yes ma. Hmm? ibo ti check tọkọ adúrówó yìí sí. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ owó òdòyè ṣé wọ́n mú pé ọ̀rẹ́ ẹ̀ ti ń fẹ́ wálé. kò lè fẹ́ dé wálé kó má sọ fún mi. Ah, ọmọ yìí máa ponú o wọn náà mọ gọ ọ ní kó má kú àti gígọ àti kíkú ṣé n ṣe nǹkankan náà ni. mo ní ọ̀rẹ́ ẹ mo ló ń fẹ́ dé wálé. dé wálé kan náà. dé wálé ọmọ chifadé tó. kò pọ́sibù sẹ́ẹ̀ mọ́ mi. Ah, ah báwo ni ojú ọlápẹ ṣe máa fẹ́ èèyàn tí kò ní sọ fún mi ah. tó lè yẹ pé five and six lèmi àti ẹ̀ gbójú ọlápẹ ṣe wà yẹn ọwọ́ ẹ̀ ní fún mi wà tiẹ̀ báyìí ọwọ́ mi ló wà. ó dàbíi pé orí ẹ ò pé o ti rí owó project yẹ àbí òun lórí ẹ ò ṣe pé. ṣẹ́mi nìyẹn. mò ń bẹ́ẹ̀ sọ nǹkan sìn òun ní kò rí bẹ́ẹ̀ o jẹ́ ajẹ́kórí ẹ pé kò gbọ́n tí mò ń sọ fún ẹ. wambi fara ẹ balẹ̀ bó ṣe wà yìí ìwọ gbogbo mi ò ṣe ń wù ẹ yìí oyún ti wà nù ẹ fún ọmọ tí Fadétòrò kò ṣe dúró yìí. ẹ wo tọrọ lọhùn ẹ stop mi ò fẹ́ dé wálé mi ò dẹ̀ lóyún. ìwọ ò lóyún lóyún tí mò ń wò nú ẹ wo bí tó bá mọ̀ pé o ní ìdí owó tó lóun pariwo ẹ kíníkan kíníkan owó pọ̀ o ti wà nù oyún bí mo ṣe ń wò ẹ̀yìn sìn oyún ni mò ń wò yìí. oyún wà nù ẹ báyìí fọmọ tí Fadétòrò wálé dẹ̀ lóní. mọ mọ mọ mọ kí ni panumọ́jọ́ rẹ̀ gbogbo ìdánulẹ̀ bá ṣe máa ṣe nìyẹn mo lè jẹ́ kí n rí ohun ọdún tó ti wá mo lè ẹ̀yẹ ẹ̀yẹ olóyún báwo ti lóyún bó ṣe wáyé mi ní òun ló wà wọn á Oh my God. How could you, Derola? jọ̀ọ́ torí Ọlọ́run please forgive me kì í ṣe pé bóyá mo intentionally fẹ́ ṣe nǹkan tí mo ṣe nígbà yẹn ṣùgbọ́n inú ló bí mi ojú ọlá pé five and six lèmi àti ẹ so kí ni reason tí wàá ṣe máa fẹ́yàn tó máa máa fi bò fún mi tó ò ní jẹ́ kí n mọ̀ I did it to see your reaction in fact I wanted to explain everything to you but you left without coming back? I can't believe this. So, plan work in gbogbo kini. Wọlé, wọlé Pẹ̀lẹ́ wale wọlé kọ̀wọ̀. Ibi tí mo lọ jìnnà lé. Kọ̀wọ̀n kọ̀wọ̀n kọ̀wọ̀n wọlé kò mátà wọlé. Kalẹ̀. Ṣé mo mọ̀ pé o mọ̀ mí dáadáa? Bẹ́ẹ̀ni dáadé. That's good. Ojú ní téńṣẹ́ mọ̀ fún lóko. That's good. Eh, inú mi dùn pé àwọn méjèèjì jọ agree pé wa dáadáa. mo mọ̀ ẹ́ dojúdojú mo mọ̀ ẹ́ débi pé ò ń tẹ̀lé ọmọ mi adéwálé jáde mo mọ̀ pé ẹ̀ ń ṣe wọléwọ̀de ẹ̀ ń fẹ́ra yín ọ̀rá gbogbo yẹn ló yé mi pẹ̀tẹ́ kínní kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá sọmọ torí ẹ̀ tó bá nífẹ̀ẹ́ ló lè bá ẹ sọ. Hmm ẹlòmíín lè fi pé kò kàn òun tàbí kó má bẹ̀ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ètè mi á sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ní alẹ́ yìí. ṣé o rò pé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́? àbá kò dáa ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló ń hùwà tó ń hù yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ òun àti adéwálé wọ́n ń fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn débi pé wọn ò ní pẹ́ ṣe wedding wọ́n fẹ́ra wọn débi pé wọ́n ti lóyún fúnra wọn ìwọ dẹ̀ mọ̀ọ́mọ̀ o fẹ́ kó sáàrin wọn o fẹ́ ba ire ayọ̀ wọn jẹ́ wáì ó dalẹ̀ ló ń ṣe yẹn kí ló tó fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ ọ̀rẹ́ ẹ tímọ́tímọ́ ni O fẹ́ ṣe wedding pẹ̀lú Adéwálé ẹ̀ wọ́n ti lóyún fúnra wọn ìgbà yẹn ni wọ́n wá fi pé yes o fẹ́ fẹ́ ọlọ́ọ̀fọ̀ ọ̀rẹ́ yẹn ìwà ọ̀dàlẹ̀ pátápátá ni èèyàn burúkú ilé ayé yẹn tẹ́sù ń gbé náà ló ń hùwà irú ìwà tó fẹ́ wù yẹn. mo fi wọ́n sọ pé ẹ tí ò bá níyà kò ń dégbò ẹ̀yìn ni èmi ti gbọ́ pé ọmọ òrukàn yẹn kí ló dé tí wọn ò níyà tó dẹ̀ ń dégbò ẹ̀yìn ta ló máa bẹ́ ẹ wọ egbò yẹn torí pé èmi ti rí pé ọmọ òrukàn ní mi ò dẹ̀ fẹ́ kí ìyá jẹ gbé mo ti ṣètò owó kékeré kan fún ẹ gẹ́gẹ́ bí nǹkan tí mo fi lè ṣe ẹ́ láàánú so that wàá lè fi wọ́n sílẹ̀ kó wọ́n lè move on kó má bà ilé ayé wọn jẹ́ with this money I know you can you can make better thing in future come on take it mo ti fẹ́ kọ́ check two million take take take take take take. ó tí mo ní ni mo fún ẹ yẹn o àìdíyà tí mo lè yá ẹ ni mo yá ẹ yẹn o dẹ̀yìn lẹ́yìn wọn sórí lẹ́yìn eléyìí tí n bá tún rí ẹ ní ẹ̀gbẹ́ ọmọ mi tàbí lẹ́yìn àwọn méjèèjì pé o ṣáàyìn sí ìsìnkú fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ wàá tẹ́ o wàá tẹ́ o wọ́n lẹ́nu mọ́tò mi. igi mo yìí ti yí lọ. kulẹ̀ wù wá tẹ̀wù ọ̀dà tá a bá wí tá a bá kú bẹ̀ ń tẹ̀ ṣe ọ̀dà torí ìjọ mi èèyàn ṣe bẹ́ẹ̀. màmá ẹ̀bẹ̀ ni kẹ́ ṣáàbà wa bẹ̀ kó foríjì wá kó foríjì ọmọ mi ìyẹn gangan ni kókó báyìí o. yóò fi jẹ̀yìn mo ti ń bẹ̀ ẹ́. Ojúọlápẹ̀ once again I am very sorry àtìgbà yẹn mi náà nísìnyí àtìgbà yẹn náà ni mo ti ń wá ìwà àti Déwálé káàkiri just to explain myself I seek for your forgiveness ṣoríire tí mo rí ẹ gbígbàdúrà ni mi ò expect láti rí ẹ bíbá. Ojú ọlá pé please I'm sorry okay I'm sorry. I'm <laughs> sorry. It's okay, wá ṣe wáyé pé àárí la máa rí èmi Anything gba kádàrá mi mo dẹ̀ ti gbéjé fórí mo ti gbéjé fórí. má kè má ń tí ẹ ẹ wọ́n tó jẹ́ pé àjùlọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ti di olóríire. àmì àmì ti dáa fún ọ̀rẹ́ náà. àmì olóríire. ìjọba máa ti bá àmọ́ torí jọ́ mi. kòjò pa mí kó ṣe pa I love you bá bá you actually did all that? kó dẹ̀ máa wò ó gbogbo gbà ni ọ̀rẹ́ máa ń sọ̀rọ̀ I mean, if a friend could talk about a friend behind her and could say great things about her. That should mean, I mean, that means that means she loves you, and you did all this. Oh, come on, come on. kò fẹ́ kó wà disappointed ní òṣèmọ bó ṣe máa sọ fún yín pé kí o èmi àti òun àti bẹ̀rẹ̀ sí ń date and I believe she was even looking for the best way to tell you about this. I'm sorry. I'll keep repeating it. I am sorry. Mo ríra mi lérí ẹni tó ṣeré tó lóṣòó tì. Kò sójú ọlápẹ̀ ń ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ sí mi. Àtìgbà yẹn náà lọkàn mi ò balẹ̀. Àti pé mo ti try láti bẹ òun ó dẹ̀ ti bọ̀ in fact orí fóònù ẹ̀ ni mo ti mú nọ́mbà ẹ̀ just to beg you pé kò jọ kó dáríjì mi gbogbo àṣìṣe mi kó dáríjì mi mọ́mì mi wọ́n bẹ̀ ẹlẹ́dàá wọn kúnlẹ̀ fún mi jọ ń torí ọlọ́run dáríjì mi. tí tó bá dáríjì mi tán máa fẹ́ kó bá mi pé ojú ọlá pé she needs to be happy you just she needs you please. <laughs> she needs me. We all need God. But at this point in time, ṣorí gbogbo nǹkan tó ń sọ látàrọ àmọ́ ni kò má rẹ̀rùn látọdún ò you know you tell me you you expect me to have wasted my life látọdún ò sọdún o sodun i will keep waiting for someone hell no ṣorí gbogbo nǹkan tó sọ kalẹ̀ change anything at all because humans are said to be responsible as they're given a due autonomy to effective responsibilities. If you can't handle your part well, so be it. Kobamo now. I mean, Kobamo. I mean, it's a long time, actually. So I don't, I don't even know what you want me to do. Could make any difference. Congratulations, Mr. Diwali. Thank you so much, Mr. Dawado. You're welcome. Yeah. And my regards to your secretary. Oh, you know my secretary? <laughs> yes, I do. I know her like the palm of my hand. Ojolakwe. Very hardworking lady. We attend the same church actually. Um, she's good at it. She can even do anything for anyone without getting paid. Yes, she's such a wonderful lady. Me ò ní parọ́ fún yín. Ohun tí mo tijú ni you ṣe fi see rán NGO the last time tomorrow. That was the last time Totally, you yín me síbí now. Yes, yes, the last time, yeah. In fact, when ń sọ fún mi you yẹn pé òun introduce you see me. When you come out, wọrí pé mi àti á máa Gosh. Hope nothing. Oh, um, um, no, no, no, I'm, I'm fine, I'm cool. Are you sure? Yeah, yeah, I'll be fine. I'm sorry. <laughs> I mean, I'm fine. Okay, that's fine. All right. Congratulations yeah. once again. Thank you very much. Take care. Yeah. All right. Yeah. I was so sure that you would win that contract for us. Daddy, <laughs> yeah. I am glad. You know, me, do from to push that in for me. From onset till this very moment. Wow. Any father should do that. Yes, Daddy. Yes, yes. And I'm very proud of you too. Thank you. Um, you know, me, don't pay one to ten Um The contract is finally yours, Daddy. No, no, no. You're getting it wrong. The contract is just not mine, it's ours. It's for the family. You have won a contract for the family because at the end of the day, you are going to execute the contract. <laughs> Oh, yes, you will. <laughs> No, Daddy. The contract is not ours. The contract is yours. Daddy, I need to contract. I mean, I'll expect kí n bá yín gbaṣẹ́ kí n tún máa bá yín ṣe you know. What am Resignation letter mi mi ò bá company yín ṣiṣẹ́ mọ́. I am ready to pursue my own journey. What is wrong with you? That music. What's this? That music. Only. Is she already orin rán Daddy. And you know that right from time that music has been my life. I have served you enough, Daddy. Please allow me live my life live my life the way I want, my way in music. Please, Daddy. Music has been part of me many years ago. I want the fire burning, that it don't let it quench. Music has been part of me many years ago. I want the fire burning, don't let it quench. jẹun. no ọmọ kí wọ́n sọ wọn tẹ́lẹ̀ pé mi wà òkè omi tútù lè mú kọ́. jẹ tọ́kì wọn náà kò taste ẹ̀. mo gbé àwọn náà fẹ́ jẹ lẹ́yìn. no no no no no no ah onímọ̀ṣẹ́ ní kò gbà nǹkan tó bá fẹ́ gbà èmi ò omi lásán ni màá mu. Hmm. ṣe rí pé nice. <laughs> wà á tó. àbíkọ́ fún ẹ ní í ṣe ìṣe wọn náà bad gan. àwọn bíbí mẹ́rin fara ẹsẹ̀ wẹ́lẹ̀ ti wà òkè wọ́n tẹ́ pé òun ní contract ó lè wà òkè. yíyọ lọ I win contract ò fọ́lọ́ o ah, hmm. ṣọlá ẹni tó gba contract yẹn hmm. ọlọ́run kò lè rí ṣe láyéláyé kò lè rí ṣe èmi ni ah, máa jẹ́ kó mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí a fi contract yẹn a fi wá bẹ̀ mí lé ni. Ah, wọn náà máa ṣe wọn náà gbọ́wọ́ bẹ́ẹ̀. yéé ọlọ́run ọba o. <laughs> ee ṣé torí pé mo ń ṣe fine boy mo ń wọ jíǹsì nǹkan tí mo nílé òdo dẹrùn láàárọ̀ kí n tó jẹ kí n tó mu kí n tó fi nǹkan kan bá inú tí bá kọ́kọ́ fẹ́ hàn tí mo kọ́ síta wọn ò bí da àsìkò tí òòrùn bá wà ràn gangan tó mú gidi oṣù lẹ́yìn tí mo ti máa ń sà ṣùgbọ́n ayé lọ́gànjọ́ òru bí aago méjì sí mẹ́ta ó ní ti máa ń jáde lọ fáwọn ìyá mi mi ò mọ bébì tó bá rí bẹ́ẹ̀ wọ́n mo gbé ìdí fún ẹ o. <laughs> Hmm. ṣé o gbàgbé irun ọ̀rọ̀ aṣọ ibi tí mo sọ fún ẹ tí mo ní pé afẹ́ṣẹ́ pátì tí pọ́psí àti mọ́mísí àtẹ̀mí náà. ok ok èló wà ní gbogbo ẹ. bíi two fifty ní gbogbo ẹ hmm. àti màálù wa yẹn sọ sọ fún mi pé àwa là ń ṣe nǹkan tó yẹ kó rí wa ká ṣe gbogbo ẹ kó wà òkè ṣùgbọ́n bí ó ní one fifty máa tó aṣọ three fifty thousand màálù one fifty thousand ló jẹ́ five hundred thousand naira. Mm, five hundred. Mm, that's good èló wá ní ìwọ fúnra ẹ fẹ́ kó dání. iye mm, tó bá wọn ẹni kò fún mi fún yẹn. torí mi fẹ́ kó rìnrìn ìdọ̀tí o. mo mọ ó ṣe ọkọ mi. <laughs> olórí burúkú ni ẹ a ṣe èrè ayé àtọ̀run ni ẹ ṣé mo rí pé bó ṣe wà yìí ìwọ fún ẹ ló ń fún mi bá lọ bá bá lọ kìyẹn kò sígbà tí mo gorí ẹ tí mo lù tó dún rí yes contract tí mo lose yìí ìwọ ló jẹ́ kí n lose ẹ torí ìwọ ni mo bá lájọṣepọ̀ mọ́jú bẹ́ẹ̀ ni mo sọ mo pe wájú àgbẹ̀ ká sọ̀rọ̀ kí lè sọ mind mi fún ẹ a lè dé táì dé mo ní ká mu mi àti malt onira ẹyin tí wọ́n bá mu wine tán wàá fi black label lé tó bá lè strong lórí bed wọ́n bẹ̀rẹ̀ sí ní order pepper soup òun gba òun gba turkey èmi ń mu mi olórí burúkú ni ẹ wàhálà ìdúkọ sí rọ́ńbẹ́ òun akọni tiẹ̀ wájú kó tẹ̀lé lálà. bẹ́ẹ̀ ni ìjọba tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo manage ẹ̀ kó tóbi ó tóbi tí bá dẹ̀ wà lórí bẹ́ẹ̀ mú ṣe máa ń ṣẹlẹ̀ máa ń fọ̀sì ara mi ni máa ń fọ̀sì ara mi tí máa ń fa ẹ̀ ni ó tóbi bọ́tún pé fún wà lára ẹ̀ tó jẹ́ pé mo mọ̀ ẹ́ pé mo manage bọ́dí odò yóò dáa. bẹ́ẹ̀ ni kò sígbà tí mo bẹ lájọṣepọ̀ tí bá dìde báyìí yàrá máa máa bùtì ní bóyá yẹn cervical cancer tí wọ́n lè cure bóyá cancer yẹn ló máa padà pa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, mo wá wá bí ẹ gbogbo nǹkan tó ń jẹ yìí wàá sanwó ẹ o wà láì wàá sanwó ẹ. ìsìlátàrọ̀ mo gbọ́ wà láì sanwó ẹ. mi ò mọ wọ́n wá. ẹ gbọ́ yóò wà wèrè olóṣì oníjà ìwé. bẹ́ẹ̀bì mi ò mọ wọ́n dé báwọn ìjìnlẹ̀ sọ mi ì Rọmọlá. Sórí gbogbo ètè mi ṣe gbogbo akitiyan tí mò ń ṣe tó dàbí pé I'm the bad person torí ti yín mà ni. Ṣebí kó concentrate lórí company ta ni kó máa run kó run ẹ̀ dáadáa torí ọjọ́ ọ̀la tìyín because tó bá táwa bá dàgbà dàgbà tá a rí bí àgbáre ẹ̀yin á lè rí nǹkan rọ̀ mọ́ lọ́jọ́ ọ̀la but tí distraction bá wà tí gbogbo ẹ lọ fall sí ẹ jọ kí lẹ́yìn fẹ́ gùn lé tó bá dọ̀là kí lẹ́fẹ̀ẹ́ máa jẹ torí tí yín lèmi ń ṣe ṣe gbogbo wàhálà yìí o. Daddy Sherry, problem Adewale lọ́wọ́ yìí is not about the company issue or whatever. No, ẹ wo máa advice yín bí a kẹ́ study ọmọ yín dáadáa kẹ́ mọ nǹkan tó fẹ́. That's problem ẹ lọ́wọ́lọ́wọ́ yóò ṣe rò pé ó ń handle company or not. So what is this problem? Ọ̀rọ̀ ìfẹ́ ni o. Ìfẹ́? Bẹ́ẹ̀ni sir. Ọ̀rọ̀ ìfẹ́? Yes. Dádì ẹ wo, I would advise you to let him be. Let him fly. Ẹ jẹ́ kó ṣe nǹkan tó wá látọ̀pọ̀. Let him follow his heart. Àwọn látẹ̀lẹ̀ ń tó wù tó fẹ́ follow. Ẹ jẹ́ kó fẹ́ ń tó wù ú. Tá lè yan òun náà tó wù tó fẹ́ tí tí tó fẹ́ follow àtẹ̀ tí ò jẹ́ kó concentrate lórí ilé iṣẹ́ ìṣẹ́ tàbí ilé lọ. Ojú ọlá pé. Ojú ọlá pé which ọjọ́ ọlápẹ́. ṣé mo jọ lápẹ́ náà tẹ́ ń bá jàlé lórí tẹ́ni kò lè fẹ́ tẹ́ méjì tẹ́ bẹ̀rẹ̀ wọ́ tẹ́ gbé bá tó omi ìjà kaná. àbí torí ẹ ló ṣe submit resignation letter. does he have a choice? does he have a choice? he doesn't have a choice. kò ní choice kankan àtúbáyé pẹ̀yìn náà ń kọ́ àtúbáyé pẹ̀yìn náà ń kọ́ ẹ wo dáàdì. The earlier you allow him follow his heart, the better for all of us. Um, Daddy. Yeah. I'm begging you, between you and I, ẹ jọ̀ọ́ ìfẹ́ adéwálé lè jẹ́ kó fọlù àtẹ. Ọmọlá, ṣé bí wọ́n ní irin òkè ń fọn kọ́mọ ẹ̀ tó ń fọn ni? Adáni ẹ jẹ́ kó fọn, ẹ jẹ́ kó fọn kò ń ṣọmọ kékeré mọ́ náà o. Àkóńṣe àròbọ̀ I'm ọmọ tẹ̀wọ̀ ṣoṣo tẹ́ ní kó wá ń dùn I'm ẹ rí pé kò ń ṣọmọdé náà lẹ́sìn fẹ́ I'm kọ́mpìnì lé lọ́wọ́ ẹ jẹ́ kó fọn dáàdì mẹ́rin ẹ fi lẹ̀ besides wọ́n ní àgbà máa ń gbà mí ọkọ mi rìn fún. yọ̀bọ̀ fún un. ẹ wo ibi tẹ́ni méjì bá ti ń jà koríko bẹ̀ ló máa ń forí ko i am not enjoying this anymore mímú wa láàrin méjì please daddy please. òjò pàgì lápá kan jọ̀wọ́ dá apá kan sí i òjò pàgì má ṣe pọ̀ rẹ̀ yìí pàmì má ṣe pọ̀ rẹ̀ yìí. ọkùnrin ìfẹ́ mi ní bọ̀rọ̀. alone. Ara mi wà lọ́nà bọ̀ wálé. Olólùfẹ́ fífẹ́ rẹ̀ ilé ayé mi padà o. Loneliness has been there all the day. joy ìfẹ́ rọ̀ lé mi o. Ara mi wà lọ́nà. It was a silent night. Oh. I need someone to love. O ti love ọ kò bàjẹ́ bàjẹ́. O get sọ̀rọ̀ ti mú ẹ gan o. Kò yẹ ṣá sọ̀rọ̀ ti mú ẹ gidi gan ni o. Eh, nígbà tí ọ̀nà rẹ̀ ti mọ̀, wọ́n ní tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi. Kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ kí wá lóde tí wá dúró síbẹ̀ tó ń tọ́jú ara ẹ̀ why don't you just go talk to her and stop doing this to yourself you, you are looking for ẹ eh, kòkòrò ìfẹ́ you are looking for uh, love bug you are looking for love mosquito you it is silent night uh, you are lonely and whatever instead of singing about like three wise men why don't you just call her talk to her and stop doing this to yourself. I don't know. I don't think she will listen to me. That's the problem. No, are you sure she won't listen to you? What makes you think she's not feeling the same way you're feeling? Obìnrin me now. Eh, obìnrin dẹ̀ ni I'm talking to you from the know. Ah, go easy bẹ́ẹ̀ No, go kàn Love lọ Go yẹn, kò ń She she loved you or maybe she still loves you. Kí ló máa fi gbọ̀ngàn ìgbọ́ bí òun náà wà níbi kan tó ń mí ìṣẹ́ tó ń wá kọ́kọ́ jẹ́ pé make first move. I know the way I treated her. It was unfair. Yes, you did. But then, she might be hurting, yes. I understand. I'm away, man, be But however, you are funny. A funny, go. I'm going by with about one Jumon, you're by Lamaron Jumon. You'll be shocked. Yeah, only, only drone time here, but see when I've gotten over it. If fell and sorry, go easy on, she don't follow me. Yeah, only roots ojo. pa mí má ṣe pọ̀rẹ́ mi pa mí o òjò mi. ẹ má ṣe pọ̀rẹ́ mi tọwọ́ náà pọ̀kọ̀ sí ọ. ojú ọ̀la pé ojú ọ̀la pé kí ló mú ọ kí ló ń fẹ́ gan tọ́lọ́hún ṣe fún ọ. Ah, ṣé bí ẹ tó ní ọmọ fi ọmọ ọ̀hún ló jókòó ní bí ọ yìí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ni ó náà ń bí ọ ọkọ ẹ̀ gangan dé wálé ó náà bẹ̀bẹ̀ kí ló tún fẹ́ gbà o lọ́jà pẹ̀lú mi kí ni kéṣekéṣe wọn má wa ń bẹ̀ dákun ọkọ mi bàbá Ọlọ́run sì pọrọ gbàgbé fẹ ọkọ rẹ ní dákun dákun bá lé mi. Ojúlọ, sincerely I am so sorry mo mọ̀ pé mo ti ṣe é gan but please find a place in your heart to forgive me please. ẹ mo mo kí gbogbo alẹ́ kan sí mo bẹ̀ wá ká má bínú torí èmi gangan ni eku ẹ̀dá tó dá gbogbo ohun tó tó wà nílẹ̀ yìí sílẹ̀. ẹ dẹ̀ wá wo wọ́n mi wá ìwà ìmọ̀tara ẹni nìkan ló ṣe mí. Mm eh, torí relationship wọn yẹn mo ti rí bí ìrírí pé tó bá ti distract ọmọ mi kò ní lè run ilé iṣẹ́ mi dáadáa mo ti gbà pé pàkì ṣe bẹ́ẹ̀ pé ọkọ tílé ẹ̀ bá tòrò tọkàn ẹ̀ bá balẹ̀ tó níyàwó nílé bíi pílà ló lè tu ọkọ ilé iṣẹ́ dáadáa ṣe ẹ ẹ kàn forgive me ẹ má bínú please forgive me. Huh? ẹ ṣé gan-an ẹ ṣé ni púpọ̀ fún gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ ní àtàárọ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín on behalf of the family màá sọ̀rọ̀ so <laughs> a ti dáríjì actually bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ yín láti bẹ̀rẹ̀ mi tó pé àwọn náà wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe máa jẹ́ so a ti dáríjì yín nǹkan tó kù máa ṣe kókó ni pé ká mú date ṣe mú date tí a máa ṣe gbogbo uh, introduction engagement then àwọn tí wọ́n máa ṣe oúnjẹ because i have a friend nǹkan tó wà into ni. gbẹ́nu lọ gbẹ́nu sọ̀hún ọlọ́run bíi ọrùn ṣèbí òrí tẹ̀lẹ́nu pẹlẹbẹ ẹ̀yà táǹkì ọ̀ṣọ́rọ̀ táǹkẹ̀nu ajábẹ̀kọ́ tá ní ọ̀dá sí i farabalẹ̀ jẹ́ ọ̀dà kò tiẹ̀ kó tó máa fọ́ lálẹ́ ẹ́ irú ọmọ wo ni ọ̀gàn ọ̀gbẹ́kọ̀ọ́. Ah! It's okay, Daddy mo ti gbọ́ mo dé ti gbà. Ọlọ́run máa fọ ẹbí ẹ tó ń kọ́lé.

òjò pa mí kó má ṣe pa ẹ̀mí i love you má bá dúró níbikíbi tó bá ń lọ. èdìdì ni wọ́n ẹ̀ sẹ́ni ẹ̀ sẹ́ni.